أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوك فون الله سبحانه عز وجل أتريك يا تريك فون السواج وقاوى نبي محمد صلى الله عليه وآله وسلم نبمسي مباركي وما يعوى الأخ الكريم عبد اللطيف شو مبير لو ونقى يتونشي المنهج يبير مين وبيري méjì jọra wọn nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn méjèèjì tó kù ó yàtọ̀tọ̀ síra wọn àwọn méjèèjì tí wọ́n jọra wọn wọn ni wọ́n béèrè pé bóò lásẹ̀ lè máa ahlu sunna wal jama'a àti bóò lásẹ̀ lè máa ẹni tó ń jẹ́ salafi alhamdulillah ìbéèrè yìí kì í ṣe ìbéèrè tó dáa kò sì rújú fún gbogbo ẹni tó bá gbọ́n tí ń jẹ́ sunna yẹn ṣùgbọ́n sábà wípé in ti ń ṣẹlẹ̀ láwùjọ wa wọ́n ní mú àwọn òròyìn lọ́wọ́ èyí tó mú kí ọ̀rọ̀ ìfẹ́ máa dàrú má pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú tó bá wá rí bẹ́ẹ̀ káwọ ọ̀rọ̀ afáwa al-imam al-barbahari rahimahullah ta'ala al-imam al-barbahari rahimahullah ta'ala àgbàfà ni wá nínú àwọn afá sunna wọ́n sọ sọ́nà tíra àwọn kitabu sharhi as-sunna ní page 57 وني ولا يحل لرجل أن يقول فلان صاحب سنة حتى يعلم أنه قد اجتمعت فيه خصال السنة فلا يقال صاحب السنة حتى تجتمع فيه السنة كلها قول تراتي يا كتاب الشرح السنة تألمام الحسن بن علي بن خلف البربهاري أبو محمد rahimahullahu ta'ala wọ́n ní kò lẹ́tọ̀ fún ẹnìkan kó ní lámáyí àbí tamero àbí lábájá àbí làkásẹ̀gbẹ̀ onísọ́nà ni kò lẹ́tọ̀ fún èèyàn kan kó dì kílẹ̀ àpé lábájá sálàfí ni àfi kó já sí wípé ó yẹ yékéyéké pé ẹni tó ń pè ní hatta يعلم أنه قد اجتمعت فيه خصال السنة títí tírú ẹni ó fi mọ̀ wípé lámà tó ń fẹ́ pẹ̀lú súnà yìí gbogbo ìwà súnà ìrìn súnà manhaju súnà ó ní ń bẹ lára onítọ̀hún nígbà náà lèyàn tó lè pípé lágbájá ó ń súnà ni fala yuqalu lahu sahibu sunnatin afá lágbájá afá súnà ni afá tàmìlò afá súnà ni wọ́n ní a lè pe lágbájá bẹ́ẹ̀ a sì lè pe èèyàn kan bẹ́ẹ̀ títí tí ó fi hàn sí wa wípé ẹni gbogbo súnà ló pè sára rẹ̀ tá a bá sì ń sọ̀rọ̀ nípa asúnà asúnà ibi tí súnà ti kọ́ bẹ̀rẹ̀ níbi àkídà ẹni tí àkídà tó tawhidi wa kìfèrè ò àmọ́ níbi muamalatul hukam níbi wò lásì ń bá àwọn aláṣẹ àwọn olórí lò ó ń ṣe kúrú jùlá gbígbé bẹ̀yẹn irú ẹni yẹ kì í sún súnà níbi tó ní ṣe pẹ̀lú aqidatu sunnati fil wala wal bara kí ni jẹ́ alwala o kí ni jẹ́ albara gbogbo ẹni tó bá sọ wípé à ń rí ni ṣùgbọ́n eléyìí òye àtòun fúfúyẹ́ àti oníbídíà tó lè múyàn kó ní Islam gbogbo wọn náà ní bá ṣàṣe papọ̀ ló kọ wípé àwùjọ ti dàrú ìtúnṣe dìfáàrù fún àwọn ènìyàn ó ń present ẹ̀ àti tó bá làákàyè mu àti tí bá làákàyè mu gbogbo ẹ̀ ló ń lò láti fi defend àwọn oníbídíà irú ẹniyẹ kìí ṣe onísùnnà wala yahillu li rajulin an yaqula fulanun sahiba sunnatin حتى يعلم أنه قد اجتمعت فيه خصال السنة فلا يقال له صاحب سنة حتى تجتمع فيه السنة كلها ọ̀rọ̀ الإمام رحمه الله تعالى تيوان wọ́n ونن yìí في السلف ni ọ̀rọ̀ لأن الصراع بين أهل السنة وأهل البدع قائم حتى قيام الساعة في pé باتول wrestlings láàárín àwọn afọ́húnsúnnà àti àwọn oníbídíà yóò máa bẹ gbére títí tálkìyàmì èdè gbogbo ẹni bá ṣe wípé ìmúrasí rẹ̀ jọ ń súnnà ìsọ̀rọ̀sí rẹ̀ jọ ń súnnà àmọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ débi wípé àwọn oníbídíà ní bá ṣe tí sì ń pèpè síbi kí wọ́n nífẹ̀ẹ́ wọn tí sì ń ṣe thanáhù fún wọn bí sì ń yìn wọn nílé níyìn wọn ta bí ń bẹ níbi ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ń yìn wọn bí wọ́n sì pé tí wà síta gbangba kò fẹ́ kí èèyàn kan tiẹ̀ sọ̀rọ̀ bí táwọn bídíà kù sí irú ẹni yẹn a sọ pé wọ́n sọ̀nà ni. wọ́n ní àwọn kan ṣe demonstration àwọn kan protest ló kọ́ pé gọ́fìmẹ̀ntì ò ṣí náà kò sómi ó ní kò sí aburú lórí gbogbo yẹn ẹ ṣe torí pé ìjọba tán lò ìjọba democracy ni a sì máa àtàkì gọ́fìmẹ̀ntì ni títí táfi máa rí ṣẹ̀rí àlò irú ẹni yẹn kì í ṣe onísọ̀nà níwọ̀n bá àsìkò tí a níma ẹnu ọ̀rọ̀ alimam Barbahari rahimahullahu ta'ala ó ti já ma tanitin jẹ́ ahlùsánná tanitin jẹ́ asẹ́lẹ̀fì gbogbo sẹ́lẹ̀fì tí a bá rí láyé ya'ishu bayna halayn gbogbo ẹni tó bá ń jẹ́ sẹ́lẹ̀fì láyé láàrin conditions méjì náà ti mú olùsẹ̀mí láyé tó bá mustad'af ìyẹn ni pé tó bá weak tó já sí pé àwọn bídíà àwọn ni wọ́n rọ kiri káàrẹ̀ ìgbòkègbodò rẹ̀ láàrin àwọn bídíà ni ti rìn kò sì rí ọgbọ́n dá, ó lè dákẹ́ kó padà rìsọ́ọ̀tì àrọ̀ ara ìsibí wípé man ra'a minkum munkaran falyughayyirhu ìmánì ló lẹ látàrí wípé àwọn tí wọ́n rọ kiri ká ń bídí àní wọn kódà bí àwọn yẹn bá ń rò wípé àwọn ẹ̀yà àtúnnà fún súnà ni wọ́n ò mọ̀ fún bídí àní wọn kò lè ṣe ìkárò mùtàrọ́j kò lè sí rọ́dù fún wọn bẹ́ẹ̀ ni ò sì lè ṣe ìtanilóbù kankan fún wọn kí wọ́n gbà wọlé irú ẹni bẹ́ẹ̀ wá dákẹ́ látara lílẹ̀ ìgbàgbọ́ rẹ̀ hálù kẹniyàn irú ẹni yẹn pẹ̀lú ìrùtázàrò láhù láhù hálù kejì kò ní kò tẹ̀ wá sí pé àwọn ni wọ́n lóòótọ́ àmọ́ fún díkà àbí díkejì kò lè tako bídíà wọn kàkà kó tako wọn kó expose wọn sáwọn èèyàn káwọn fi mọ́ wọn ó tún wá ń present defences ẹ̀ in their support irú ẹni yẹn báwọn èèyàn ń pè ní sẹ́lẹ́fì tí wọ́n ń pè ní lóṣùnà ẹ̀tànjẹ ló wà ń bẹ̀ o báwọn èèyàn ń pè sẹ́lẹ́fì tí wọ́n ń pè lóṣùnà kódà ó lè pé àwọn oníbídíà àtẹ̀yìnsọ fún àwọn bídíà àwọn yìí wọ́n ń ṣára wọn wọn ò gba káàdì ẹgbẹ́ wọn rí bẹ́ẹ̀ ni ó lè mọ́ ní membership card wọn rí ṣùgbọ́n ìròrí wọn náà ló ń lò ìròrí wọn ló fi ń ṣe dáwà irú ẹ̀ ló pọ̀ láwùjọ wa kárín èèyàn mọ̀ nínú àwọn tí àwọn èèyàn ń pè ní àfáà súnà láwọn ìlú tí ìbẹ̀lẹ̀ káàrọ̀ òjìrè yìí yóò mọ ọlọ́run èsè ìfọ̀wání kódà lágbájá náà èsè ìfọ̀wání bẹ́ẹ̀ ni lójú àwọn èèyàn tí wọn ò mọ kán ló ti ń sọ fún mi pé wọn èsè ìfọ̀wání pé wọn èsè ìfọ̀wání ìfọ̀wání ni wọ́n fi kàn ní torí pé kàn ń bẹ nínú àwọn àwọn olórí àwọn ìfọ̀wání mùsùlùmí náà wọ̀nyẹn ó ti kú tí ò tí pẹ́ jọjọ yìí òun náà pè ní Fatih Yakan òun ló di ìgboro Lebanon mú nígbà yẹn tó di ìlú Lebanon mú ń sọnú ọ̀rọ̀ rẹ̀ ó ní kò pọn dandan kó o jọ́ mọ ẹgbẹ́ pẹ̀lú pé kò ní káàdì lọ́wọ́ ṣùgbọ́n lópin ìgbà tó bá ti já sí wípé ìròrí tá a gbé kalẹ̀ náà ni ìwọ náà ń lò láti fi ṣe dáàwá ìwọ náà ti ń pèpè sọ́dọ̀ wa náà nìyẹn ṣùgbọ́n lábalábẹ yẹn ńgbà náà abẹ́ta ló ti ń gba tarbiyya ṣebí kìí sáà sí kan lára olórí wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ṣe pé ìròrí táwọn yẹn ń gbé káàkiri tí wọ́n fán kiri náà ló náà fán kiri òun náà ti di ara wọn látara ròrí. lára béèrè tí wọ́n tún béèrè béèrè méjì tó kù ó ní wípé ṣé ó lẹ́tọ̀ọ́ tí àáfàá kan tá a mọ̀ sún sún náà ó kàn ṣe mistake kan ká má ṣe gbésẹ̀ kankan láti ṣe àtúnṣe àwọn ibi tó kù sí yẹn kákan sọ pé kèsì ń sọnà kálà ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ torí gbogbo ohun tí ń jẹ́ ọmọ ádámà láyé àwọn ànábì ọlọ́run nìkan ni wọ́n máa sọ mọ́ọ̀n kó níbi az-zalal wal ẹsẹ̀ ń yíyẹ̀ níbi tabligh risala níbi ìfisẹ́ ọlọ́run ọba dógóńgó fáwọn èèyàn ọlọ́run sọ wọn níbi yẹn ó lè ṣeé ṣe kẹ́sẹ̀ àwọn ànábì ọlọ́run yẹ̀ níbi ọ̀rọ̀ míì ṣùgbọ́n níbi kí wọ́n jíṣẹ́ ń tọ́nà bá àmọ́ gbogbo àwa tó kù táyé sí ànábì ọlọ́run dandan ni a máa kó sínú àwọn àṣìṣe kọ̀ọ̀kan a máa kó sínú àwọn tó kù díẹ̀ káàtó nínú fáàsì mà tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn afá sẹ́lẹ̀f ó ní pé gbogbo ẹni bá ṣe àṣìṣe kò fẹ́ sí àlébù kan dàbí alára tí ń bẹ lára rẹ̀ àfi kí àwọn afá ò ṣe àtúnṣe rẹ̀ tó má ti fi ẹ̀rí hàn níwájú lẹ́yìn tí ẹ̀rí náà sì dúró déédéé látinú kìtàbù àtinú sọ́nà pẹ̀lú àgbọ́yé àwọn tí wọ́n síwájú lọ ń tá àmọ́ àwọn afá sẹ́lẹ̀f ní pé wọ́n ṣe àgídí wọ́n ṣagídí wọ́n sì tààrọ ìjọrọ̀ wọ́n sì ṣe ìkéde lórí manabir ní gbangba kedere báyìí lójú gbogbo àwọn èèyàn tí wọ́n ti gbẹ̀yìn tó kù díẹ̀ káàtún yẹn lọ́wọ́ tí wọ́n ti ń pèpè sí látọ̀dún gbẹ̀yìn lójú àwọn èèyàn gangan náà ló ti mọ sọ fáyẹn wípé nǹkan báyìí mo gbàgbọ́ nígbàgbọ́ mo sì ń polongo rẹ̀ lọ́dún báyìí sọ́dún báyìí títí dàsìkò yìí àmọ́ ọ̀nà ti ní kí nǹkan míì tó dáa ju yíyún lọ tó sì ní ẹ̀rí láti inú kìtàbà sọ́nà pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù tí ní kò hàn sí mi torí bẹ́ẹ̀ tàrọ̀jẹ́ àjò àǹkádà tàrọ̀jẹ́ àjò àǹkádà تراجعت عن كسب أبو الحسن الأشعري nínú wọn ni wọ́n wà Abu Hamid al-Ghazali nínú wọn ni wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibùn láàrin àwọn sahabatul kiram radiyallahu anhum ẹni tí ìyẹ̀gẹ̀rẹ̀ kò bí ó tọ́ bá ṣẹlẹ̀ sí táwọn tó kù bá ti fi ẹ̀rí hàn kò ní ṣe àgírímà ìyẹn ni ìpìlẹ̀ Islam gbogbo ẹni tí wọ́n bá wá fi ibi tó kù káàtó sí hàn tí wọ́n ń ṣe agídí tí ò fẹ́ gba àtúnṣe yẹn ẹni iwájú túnṣe kò gbá ẹni ẹ̀yìn túnṣe kò gbà wọ́n kóra wọn jọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n kóra wọn jọ níjọ wọ́n kóra wọn jọ níjọ mẹ́wọ́n lọ́ọ́ bá wọ́n pèsè àkíyèsí ó lágídí ni wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n pèsè àkíyèsí ó lóun ní gbọ́ wọ́n pè lórí fóònù wọ́n ń bá sọ̀rọ̀ ní gbogbo ọ̀nà ó lóun faramọ́sẹ́ èyí tóun ti dólé lórí yẹn òun náà ló sì dólé lórí bila hujjatin sahiha wala burhanin sati' láì má ní àwíjàre kan tó ní àlàáfíà tí ó sì ní àwíjàre kan tó fi lè tàn mọ́lẹ̀ sí tó dólé lórí ju pé ànígbàníṣẹ́ eh, àwọn tẹ́ pè ló ń bí dà yẹn ń pè ìṣẹ̀lẹ́gbẹ́ lọ́dọ̀ wa tó sì hàn sí gbogbo mùsùlùmí lágbàáyé lẹ́yìn wípé al-khawarij muslimun hum aslu fitani hadhihi al-ummah khasatan fi hadha al-asr gbogbo ẹ̀dá tó jẹ́ mùsùlùmí ló hàn sí àfẹ́tí ò bá mọ́tí lọ lágbàáyé lóko wípé in tó jẹ́ sọ́ọ̀sì ìṣòro gbogbo mùsùlùmí lágbàáyé lẹ́ni àwọn al-khawarij muslimun náà kọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi nígboro Saudiya tọrọ wọn ò hàn sí ń pilẹ̀ tí wọ́n dojú ọ̀rọ̀ rú tí àwọn Ikhwan dojú ọ̀rọ̀ rú mọ́ àwọn àfáà lójú àwọn tí wọ́n sẹ́kù sáyé náà àwọn àfáà yẹn wọ́n ti padà rí abúlé Ikhwan wọ́n sì ń ké wọ́n ń ké tí wọ́n ké gbọmọgbọmọ káwọn èèyàn sọ́ra fún aburú wọn síbẹ̀síbẹ̀ kéèyàn kan wá pòun kéwú nírú àyè yẹn àbóhùn kéwú nírú àyè wọn kátìrà àwọn àfà tí wọ́n lò sẹ̀mí bẹ̀ yẹn káwọn tiẹ̀ tó sọ pé àwọn àfà tí wọ́n bẹ nígboro mọ́sẹ̀rẹ̀ àbí tí wọ́n bẹ láwọn ìlú táwọn ìkọ̀wánu ti gbajúgbajà ń bẹ̀ kọ́ wá lóun mọ̀ nípa aburú àwọn ìkọ̀wánu pé àwọn ìkọ̀wánu lọ́dọ̀ tó wọ́n hàlù sínú àlìjàmáà ni wọ́n ah, kó dáwọn náà padà sórí ọ̀yàn sàfihàn نباري أمي يامي المن البهاري رحمه الله تعالى وإذا رأيت الرجل يجلس مع أهل الأهواء فاحذره وأعرفه فإن جلس معه بعدما علم فاتقه فاتقه فإنه صاحب هوى وني توباري نكا تيمبا وني بيدي عيسى شيباكو تيمو جون سي واسي تيمو جولا وان سيلكتوس وني صرافون فاحذره جنسيبني wa a'rifuhu ibi tí àwọn oníbídé àrí kó sí ṣàlàyé rẹ̀ fún jọ́mà lẹ́yìn bá tó bá ṣàlàyé rẹ̀ fún tán fa ingala sama'ahu ba'dama alima tí bá tún padà tún dùkú pẹ̀lú oníbídé àyẹn lẹ́yìn ìgbà tó ti ma fattaqihi sọ́ra fún ẹni bẹ́ẹ̀ fa innahu sahibu hawan irú ẹni bẹ́ẹ̀ onífẹ̀ẹ́nu ni gbogbo àwọn afáàsùn náà ọlọ́run dákun mọ́sá ìbáni kẹ́ wọn mọ́sá ìbáni kẹ́ wọn ẹ wọ̀rọ̀ ńláńlá tí bàbá yìí ń sọ láti ìgbà tí wọ́n ti sọ tó ti lé ní one thousand years. kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ béèrè ìbéèrè ń pa àwọn yìí wọ́n mọ̀ pa àwọn tá à ń pè lẹ́lẹ́gbẹ́ yìí tí Islam náà sì gbà pẹ́lẹ́gbẹ́ ni wọ́n torí pé òfin ẹgbẹ́ wọn ni wọ́n prevail lórí òfin sunna náà ṣẹlẹ̀ tí wọ́n fi ń darúgbòrò kalẹ̀ láàrin àwọn àtàjẹ́ àlùsọ̀nà ṣé wọ́n mọ̀ pé wọn ò kú síbì kan ni wọ́n mọ̀ sọ pé àwọn ò máa bí ní kọ̀kọ̀ ní gbangba láwọn tí wọ́n jó lóòótọ́ ní àwọn afásù súnà ni wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn pé báyìí báyìí bí àwọn eléyìí bí wọ́n ti ríre àwọn wọ̀nyí bí wọ́n ti ríre àwọn wọ̀nyí bí wọ́n ti ríre àwọn wọ̀nyí bí wọ́n ti ríre àwọn tí wọ́n gbé lọ́wọ́ náà àkíyà rè àwọn tí wọ́n gbé lọ́wọ́ náà manhaj rè ìwà tí ń bẹ lọ́wọ́ wọn rè bí wọ́n ti ń ṣe dáwà wọn rè èwo ló bá ti lànà ànábì mu nínú manhaj dáwà wọn kàkà bẹ́ẹ̀ wọ́n ṣe dìfáwò fáwọn eléyìí ni o àdìmọ́mù tó bá ti rí bẹ́ẹ̀ ó ní jìnnà sílẹ̀ ni ẹ̀ fa innahu sahibu hawa ni ẹ parí ọmọ ìyá mi gbogbo ọlọ́ba subhanahu wa ta'ala kó fẹsẹ̀ èmi àti ẹ lẹ́nà dáadáa kó ìsàlẹ̀ kú mànà fún wa lórí manhajú as-salafi bọ́rọ̀ tí alimamu yìí na tún sọ albarbahari yóò rahimahullah ta'ala ó ní kullu man sami'ta kalamahu min ahli zamanika khassa fala ta'jalanna wala tadkhulanna fi shay'in min hatta tas'ala wa tanzur هل تكلم في أحد من أصحاب النبي صلى الله عليه وسلم أو أحد من العلماء فإن أصبت فيه أثرا عنهم فتمسك به ولا تجاوزه لشيء ولا تختر عليه شيئا فتسقط في النار ní page 23 tíra yìí náà láti ń kàrọ̀ yìí alimamu rahimahullah ta'ala wọ́n ní gbogbo tó bá gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn ẹni àsìkò tí wọ́n náà wà yìí tí wọ́n ń pètè pé dáwà súnà dáwà súnà dáwà súnà má farabalẹ̀ má sínú nǹkan kan tí wọ́n ń sọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pèpè sí àfi gbìyànjú láti ní sùúrù wádìí nípa ẹni tó ń sọ̀rọ̀ yẹn wádìí nípa ọ̀rọ̀ tó ń sọ wòye sọ̀rọ̀ rẹ̀ dáadáa wòye sí ti ń sọ tó bá ṣe pé ọ̀rọ̀ tó ń sọ yìí àti kan nínú àwọn sahaba na muhammad sallallahu alayhi wa sallam àbí kan nínú àwọn afa salaf tó sọ̀rọ̀ tí ń sọ yìí tó sì rí ẹ̀rí látọ̀dọ̀ àwọn wọ̀nyí lórí tí ń sọ fatamassak bihi gbá ọ̀rọ̀ náà wọ̀ wala tujawizhu mọ́ kọjá àlà ẹnu ọ̀rọ̀ yẹn fún ọ̀rọ̀ míì torí tó bá fi lè bọ́lá fọ́rọ̀ míì lórí ọ̀rọ̀ yẹn ó súnmọ́ kéèyàn jábọ̀ sínú náà ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí wallahi àti wà nẹ́sì òfìtínà yìí Allah subhanahu wa ta'ala nìkan ló lè là wá bó ṣe ilé iná nìyẹn ta nínú àwọn afásẹ́lá tó síwájú tí ń ṣe dìfà àfáwọn ibi yà síbẹ̀lẹ̀ hajiru ni wọ́n ṣe fún wọn bàbá ní mọ́rọ̀ hálà tó lè ṣe dọ̀áf pé kọ̀díṣà ta wà ilé ni ìkọlẹ̀ bá wa mùsùlùmí pàápàá jùlọ àwọn súnà ààrẹ ọgbọ́n dá tó bá mùyàn mọ́lẹ̀ máa ń ṣe alhajiru pé ìṣe hajiru ó súnmọ́ kó mọ́ ṣe èso téèyàn fẹ́ bí ìbálẹ̀ ṣe hajiru tahdhiri yóò ṣe hajiru wiqa'i yóò sì jìnà sí wọn ó lè mọ́sàn kankan pa wọn mọ́ bọ̀ tí ó jìnà sí wọn ká ní nínú àwọn afásẹ́là tí gbogbo àwọn tí wọ́n ń gbé ti àwọn ìsìbìyúnà lẹ́yìn yìí kán mọ́ kan nínú àwọn afásẹ́là wá tó dó ní dúró irú tí wọ́n dó pẹ̀lú àwọn bídí àwọn yìí wallahi ọmọ ìyá mi ó hàn sí wọn ò pa àwọn yìí wọ́n kù sí bí wọ́n kù sí wọn ò sì máa bá wọn ṣe ní ìbáṣegbé kán máa bá wọn ṣe tàná sọ̀rọ̀ kán máa pàkíyèsí wọn sí wọn ṣe sí òdà wọn jọ wọn bá wọn ṣe ní ìbáṣe wípé kásàjọ máa wọra wàrà náà ni torí ká má lè jà torí ká má lè túkà torí kẹ́ni wá léjọ́ kan sẹ́ni wọ́n wà ájọ́ kan lórí rọ́bí kálá ọlọ́run gbé islam kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n á gbọ́ ní parí ọ̀rọ̀ kan tí bàbá yìí náà tí wọ́n tún sọ nínú tíra wọn ṣẹ́rù sunna yìí ní page 45 bàbá ní wa'lam أن العلم ليس بكثرة الرواية والكتب ولكن العالم من اتبع الكتاب والسنة وإن كان قليل العلم والكتب ومن خالف الكتاب والسنة فهو صاحب بدعة وإن كان كثير الرواية بشي قال alimamu rahimahullahu ta'ala wọ́n lọ mọ àmàdájú wípé ìmọ̀ islam ní tá a fi mọ̀ pé yẹn ní mọ̀ islam kì í ṣe pé kéwù rẹ̀ pọ̀ gbogbo mùtúnù ló há sórí gbogbo rìwáyà ti kúránù níbẹ̀ lágbáyé rẹ̀ tẹ́ bá sì wọnú ilé rẹ̀ láyé ẹni ibo ní tiẹ̀ tí ibo ní sùn gan nínú tíra tíra rè gèlè mọ̀ gan mọ̀ sàn jáǹtì rẹ̀ nulẹ̀ rẹ̀ gbogbo nulẹ̀ àsán tí ó sì lágbárí rẹ̀ ìmáàmù ní in tá fi mú onímọ̀ kọ́ nìyẹn in tá sì fi mọ ìmọ̀ tó ní àlùbáríkà kọ́ nìyẹn walakin al-alima man ittaba'a al-kitaba wa sunna ṣùgbọ́n onímọ̀ lẹ́ni tí bá ń tẹ̀lé al-kitaba àti sunna wa in kana qalila al-ilmi wal-kutub ìbá ìjà sí pé ìmọ̀ rẹ̀ ò tó nǹkan kò sì ní tíra nílé tó nǹkan ẹ lè wọnú lé rẹ̀ ẹ mọ̀ wo nígbà tí sì wá pọ̀ nílé àfábà sí orúkàn pé kó pọ̀ bẹ́ẹ̀ sì ni ìmọ̀ rẹ̀ náà wá nìyí náà àlewo náà ò jọ títí kìí sí tí ò nímọ̀ rárá ṣùgbọ́n àlè wo náà àwùjọ títí ká máa wá kàdí ní ìdí méjì ká wá nípò kẹta ló ń wà náà àfà tí wọ́n ní mọ́jù láwùjọ ó lè mọ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbà àfà ní lílo ìmọ̀ torí pé lílo ìmọ̀ ju ìmọ̀ gan lọ gbogbo ẹni bá ṣe pé ń yapa sí kìtàbà ti sunna فهو صاحب بدعة وإن كان كثير الرواية يروي بن جبت وان يقاسي الكتابة السنة oni fe ninu iba ma bititi kew iba ma jigbijigbi kew ìbáṣe tọ́pọ̀lọpọ̀ ọmọ tí ó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan kò fẹ́ sí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn afáà sunna ti ń bẹ lájúgbò àbí ti bẹ nù lò tí ó nílẹ̀ bá ti ń khalafa kitaba àti sunna tó ti sọ́ di manhaj ó ti sọ́ di ìlànà bí wọ́n sọ ilé fún ó dẹ̀ káàtó bí ó yàrí ni kò ní gbọ́ kò ní gbà kódà ìmí lè máa bẹ́ẹ̀ bu ìmí èbú ni ó máa bu kò ní sí ìyàtọ̀ láàrin onísùnà tí ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ so abẹ́lá subhanahu wa ta'ala kó ṣàánú wa níparí ìbéèrè tó ní í ṣe pẹ̀lú síyàn lè máa ka tíra kó wá sọ tíra kíkà di àfà kálà eléyìí sí ìlànà àwọn sọ̀hábà àtàwọn tabi'un sheikhu ní al'alamatu al-fawzan hafizahullahu ta'ala wa ra'ah wọ́n sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ wọ́kan nínú àwọn ọ̀rọ̀ wọ́kan wọ́n ní innama al-ilmu bit-talaqi wal-mishafaha wala wọ́n wọn ló jẹ́ kí àtọ́ pọ̀ àti sàkọ̀tọ́t láwùjọ wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ṣe súnà ni wọ́n ti sọra wọn di hujja kalẹ̀ wọ́n ti sọra wọn di àfa kalẹ̀ tó dá sí pé ta bá ní ìmọ̀ súnà tí wọ́n náà gbé lọ́wọ́ yìí àti dá àwọn súnà tó gbé lọ́wọ́ kí ni sánádù ẹ̀ bí máa ná tala àwọn àfa tó gba mímọ̀ lọ́dọ̀ wọn kò lè tọ́ka so kò lè tọ́ka sẹ́yìn kan yóò kọ́ sáà ní òun kàtírà wọn sì ní gbìyànjú eléyìí kìí ṣe ọ̀nà ìwà lọ́dọ̀ àwọn afa salaf kìí ṣe ọ̀nà ìwà lọ́dọ̀ àwọn afa àdùsùnà torí pé àṣetẹ́yìn yóò máa ṣe yóò pọ̀ ju dáadáa tẹ́yìn yóò máa ṣe lọ èyí tí àwọn afá máa ń sábà gbà yàn yànjú kéèyàn ṣe ó ní pé èèyàn gbà mọ̀ lọ́dọ̀ àwọn afá súnà ṣùgbọ́n ni ò rí àǹfààní àti lu àsìkò pẹ́ lọ́dọ̀ wọn fún di tàbí ìdí kejì èèyàn padà wá sẹ́rí padà sí ìletò èèyàn bí téèyàn ń gbé téèyàn ti ń lò sẹ̀mí àmọ́ kan méjì ń bẹ lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí irinṣẹ́ ìwà mọ́ èèyàn ń katíra èèyàn sì ń gbọ́ àwọn muhadarat àwọn dùrúsù àwọn àfà bákan náà àwọn àfà wọ̀nyí èèyàn máa ní ti sọ́ọ̀lù pẹ̀lú wọn tẹ́wọ̀n bá ti ka mọ́sálà kan tí ó hàn síyàn èèyàn ń pè wọ́n láti béèrè àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ èyàn ti ṣe dọ́pù ìmọ̀ èyàn ti dé ìmọ̀ èyàn pẹ̀lú àwọn àfáà sálàfù nìyẹn mọ́kẹ́ èyàn tún tóra rẹ̀ lẹ̀ wọ́n tà láfáà rẹ̀ olóhùn láfa àwọn tíra tó ń kánà láfa òun ilé yòókù dẹ̀ káàtó abẹ́lọ́ subhanahu wa ta'ala kó ṣàánú wa kú nínú aburú etí ń ṣẹlẹ̀ sí àlùmọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pàápàá jùlọ nílẹ̀ yorùbá wàláhì ọ̀rọ̀ lẹ̀ yorùbá nínú súnà ń bá yànnú jẹ ni gbogbo ẹni tọ́lọ́ bá bùn láàkáyè láyé yóò mọ̀ pé à ń kan rìfáàsì sẹ́yìn ìbẹ̀rọ̀ súnà torí pé ibi táwọn ti ń retí ti ń jẹ́ hìdáyà tí wọ́n retí òdodo ọ̀rọ̀ wàláhì àwọn tí wọ́n retí lára wọn wọn fi hàn àwọn àbí Allah subhanahu wa ta'ala ó tún gbogbo wa ṣe o òsàn tí ò níbi tó kù sí kó fi òdodo wọn wá ní òdodo kó sì jáde gbá lòdò kó sì jáde tẹ̀lé lòdò kó fi ìbàjẹ́ wọn wá ní ìbàjẹ́ kó jáde jìnà sí gẹ́gẹ́ bí ìbàjẹ́ kó ṣàánú gbogbo wa lápapọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh